Thank you. am a woman of many faces wọ́n ní èèyàn kì í kíra ẹ̀ èmi máa ń kí ara mi tèmi I'm a woman of many faces I'm a career woman I'm a professional I'm a preacher I'm an author and I'm a gospel artist I do everything together I don't know how I cope I was wondering how I cope until I remember that my father. Let Late Mosisola Iyadejumo was also a jack of all trades. He was working with the government as Wolewole. Lẹ́yìn tí bàbá bá ṣiṣẹ́ Wolewole tán, ó tún máa lọ gbàjọ. Lẹ́yìn tí bàbá pàrọ̀ àjọ tó wá tún wá lọ ṣe lẹ́sìn fáwọn ọmọ skul. Lẹ́yìn tí bàbá wá parí lẹ́sìn lálẹ́ tún wá lọ sí hòtẹ́ẹ̀lì lọ ṣiṣẹ́ ń bẹ̀ iṣẹ́ mẹ́rin. Thank you so much for watching. You wanna see more? Click below and subscribe because we drop video every day.